da pé ní alukurani dé ń parí tó wá jẹ́ nasikhun li kulli kutub yẹn pé gbogbo àwọn òfin tó wà tẹ́lẹ̀ òfin kurani wá jẹ́ gàba lé lórí. ìgbà tí tàwọ̀rọ̀ ti wà bani israel tó lọ́n sọ̀kalẹ̀ fún musa lọ́nímọ̀nà ló wà ń bẹ́ẹ̀. tó jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa ló ń gbà wọn kótó wa di pé ní àkìnjí dídé bákan náà ní Qur'an tó wá jẹ́ òfin tó jẹ́ risalatun khalida òfin àbí àwọn iṣẹ́ tọ́lọ́ ń fẹ́ rárá bí ìgbẹ̀yìn tí ó sì máa ṣẹ́kù lọ́gbére ó ṣe wá dé tẹ́ pé lónìí o òfin tí gbogbo agbọ́dọ̀ máa lò gbogbo ayé pátá ó náà ní al-Qur'an al ọlọ́run asọ́nà wa tala wa ń ròyìn tàwọ́rọ́ ti pé wàhá ọlọ́run ròyìn tàwọ́rọ́ ti síwájú ó wá fi ròyìn kùránì tẹ́lẹ̀ pé wàhá dá anzalna. wá kí wá ní ìròyìn rẹ̀ mubarakun tíra lálùbáríkà ni. fíìlì khairul kathir torí pé oore tó pọ̀ ó wà ń bẹ oore tí ó níye ọlọ́kan ọjọ́ kan ó wà nínú al-Qur'an al-Karim àwọn òfin tó yẹ pé téèyàn bá mú lò èyí ó ṣoríire láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ والعلم ilmul kẹsìr ìmọ̀ tó sì pọ̀ ó wà ń bẹ̀ wọ́wọ́ lẹ́bi tòsítàmọ́tò mínìfú sáírù àwòtẹ̀tẹ̀mítò mínìfú sáírù lùlùm ẹgbẹ́ gbogbo àwọn ìmọ̀ táwa fẹ́ kó tí ó ṣàǹfààní ó gbọ́dọ̀ máa mú látara kùránì látara kùránì ló gbọ́dọ̀ ti wá ìmọ̀ tó bá ti yàtọ̀ sí kí tó ti sáko alukurani yìí ṣe mọ̀mọ́ anu ni kúlò lùlùmí síwá alukurani mùsùgélá tún ilà alhadisa wà ilmà lifiki fìdíni ẹbí kan nínú àwọn àfẹ́sì ti sọ pé gbogbo mà síwá alukurani tí ò lọ́wọ́ kurani inú gà ọ̀rọ̀ kurani ò débi mẹ́lẹ́yìí o mùsùgélá tún akandàmú ara wa ni. إلا لحديث أتوفي ما حديث أتوفي قرآن وعلم الفقه في الدين أتي ما فقه ما قويس نبو لولو ستواجه ما ننال القرآن الآتي مجاجة العلم من كان فيه قال حدثنا gbogbo wọn tá a bá ti rí tírèsì kan sọ báyìí wọn sọ báyìí tó dọdọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ni mà wàmásìwà záká wàsíwàsù ṣàyàfẹ́ ni ìdíbà tí ń yàtọ̀ sí yun ròyìnròyìn ti èṣù ni ọlọ́run ní tíra ìtíra lálùbáríkà ni ayẹpẹ́ni tó náà bá ń kà á ti ń lòfin rẹ̀ tó ṣàkàkùn rẹ̀ kí ló ló jẹjẹ mọ́ alálùbáríkà torí pé ìmọ̀ téèyàn fi sórí ibú ẹ tó náà bá kọ kí ni ó fi so òun ò sórí ibú látàrí ẹ tó wá ká mọ alùbáríkà òun ò jẹ alálùbáríkà àwọn alùbáríkà sì ń sọ̀rọ̀ pẹ́nu tó yẹ káàdì òun náà ní ká padà sídìí alukur'an kẹrin tíra tọ́lọ́rọ́ yìí pé tíra àlùbáríkà ẹ̀gbọ́n tó máa jáde lára rẹ̀ ládìsọ́kàn ni tábà mú àdìsọ́kàn wa nínú alukur'an yóò lọ àlùbáríkà níjọsìn tábà ṣèjọsìn wa bí alukur'an ṣe gbé wa tàbí tẹ̀lé ànábì wa Muhammad sallam yóò lọ àlùbáríkà hatta akhlaq tí wàá wá bá bá wa kur'an mu yóò lọ àlùbáríkà wal muamalat kátàkárà wa sànkẹ́ ọjà yẹn ló fa àlùbáríkà sí o òwò tẹ́ ń ṣe iṣẹ́ wọn yẹn ló fa àlùbáríkà sí o tá a bá mú dájọ́ rẹ̀ nínú tíra àlùbáríkà kí ló yẹ ló jẹ́ yóò la àlùbáríkà ṣùgbọ́n àǹtọ́ àlùbáríkà se wa mú àwọn se láti jẹ bó láti mú bó láti láyé bó láti tòlú bó láti tẹ́bí àfẹ́ múnú alukuran àwọn ni gbogbo nǹkan wọ̀nyí ló ni ó ní àtibọ̀tán rí ọlọ́run ní tíra ìtíra lálùbáríkà ni fàtẹ́bìrú àti awọ́dátọ̀dọ̀ ọlọ́run ọba pé ẹ máa tẹ̀lé wọ́n amúrú yòfídú alùwòjò àtẹ̀sí ní dandan ni sábà kọ́nọ̀pá aláṣẹ ìpínlẹ̀ rẹ̀ ní dandan àbí tó bá rí ní tó sún kúrò níbi ìjẹ́ dandan rẹ̀ ìjà rí kankan bíi tó sún àṣẹ ikú níbi ìjẹ́ dandan ayé pé ká tẹ̀lé kuraani kí ló jẹ́ fún wa dandan wájibu ni wájibu ni pé ní man fa'alahu yusab ẹ̀ tó bá ṣe yóò gbẹ̀san ẹ̀ tó bá tẹ̀lé kuraani yóò gbẹ̀san wa man tarakahu yu'aqab man fa'alahu imtisala ẹ̀ tó bá ṣe nǹkan dandan bọ́lọ̀ ti pa wá láti torí tọ́lọ́ yóò gbẹ̀san wa man tarakahu yu'aqab ẹ̀ tó bá gbẹ̀jù sílẹ̀ yóò jìyà àti tọ́lọ́ ń pa wáyìí. ẹni tó bá tẹ̀lé láti fi tẹ̀ láṣẹ ọlọ́n pé ọlọ́run ni mo tẹ̀lé Quran fíìmù ẹ̀yà amúrú bí ìwà yẹn nìha níbi tí wọ́n ń pa wá láṣẹ pé ká ṣe àti Quran bá kọ́ máa pélé yóò dá ni mo ìwọ náà wá ń ṣe bẹ́ẹ̀ tó bá gbé jù sẹ́gbẹ́ kan tí ó tẹ̀ lófin ẹ̀ tó ló ń ka lásán tí wọ́n fi ṣàdúrà eléyìí yóò jìyà tabala tele kurani baba ni wabunu usula diinukum diinikum wa furu'ihi ale níta mọ̀ pé tele kurani ìpínlẹ̀ ẹ̀sìn wa àti gbogbo àwọn tuntun rẹ̀ agbọ́dọ̀ bẹ́sẹ̀ lórí kíni lórí tí kurani mu wa ìpínlẹ̀ ẹ̀sìn oníṣẹ́ pẹ̀lú àwọn arkanu islam arkanu iman àtàwọn ẹ̀tún. أكبر سبب لنيل رحمة الله اتباع هذا الكتاب علما وعملا bàbá kọ́mẹ́ntì lórí ẹ̀ pé nínú àwọn sábàbí dáadáa téèyàn fi ráàánú ọlọ́run oní ni tìbá hadha alkitab kéèyàn tẹ̀lé tíra yìí tí í ṣe alukur'an nínú sábàbí yẹn kéèyàn ráàánú ọlọ́run kéèyàn tẹ̀lé kur'an ẹ̀límọ́n ní ti ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ara ẹ̀kọ́ rẹ̀ náà ní ìta torí ẹ̀ yìí kọ́lọ́n kí ó ṣe ní nǹkan tẹ́wọ́gbà lọ́wọ́ wa kéèyàn kọ kéèyàn mọ̀ ń pa rẹ̀ tó bá mọ̀ ká kó mọ̀ kíkà rẹ̀ kó tó wá mọ̀ àwọn òfin tó wà ń bẹ̀ tó bá wà mọ̀ tán wà ámàlà kó wà mọ̀ fi ṣiṣẹ́ nínú nǹkan tí ó fa àánú ọlọ́run ní téyàn fi rí kí ọlọ́run ìwé téyàn bá gbé kura tù sẹ́gbẹ́ kan tí wọ́n ń كما أنزل الكتاب على طائفتين من قبلنا كما ما سو كما ما في تربية أنا سو كده كالفواني àwọn àjọ méjì tó ń ṣíwájú wa náà fún tíra náà lẹ yahudi àti kínní àti nasọrọ kẹrùbà wa lẹsikíìsì la fi ṣe léèkalẹ fẹ̀yìn náà yahudi àti nasọrọ náà sọ fún ọsọkalẹ fáwa nìyí. kalẹ̀ fún tiwájú wa àwọn òmòfin tó wà nù tiwọn ni ọ̀yẹ̀kúnnà àǹdìrà sátìm làgbà ọ̀fìlín àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ àwọn òmò kankan parẹ́ káyipé tiwa náà wà ní àbámòfin ọlọ́run ọlọ́kẹ́ mọ́ba wà fi lè ṣe àròjàre ọlọ́ba ní àwa sọlé yìí náà kalẹ̀ fún yín kì í ṣe tíra ọlọ́run kẹ́ ẹ máa tẹ̀lé kẹ́ mọ́ba máa sọ pé ní àwọn tó wa nìkan la fún tíra nìyí àwọn ọmọ tó yẹ ká ṣe àmọ̀dájọ́ ń tọ́ gbé fún wa ọlọ́ni àwòtá kúló láwọ anna unzila alayna alkitabu lakunna ahada minhum. àbíkẹ́ máa sọ pé ní à olùkọ́ ìfọ́fọ́ àtìrà ni àbá gbúdù jù wọn lọ àbá mọ̀nà jù wọn lọ tọ́lá ò bá tẹ̀lé fún un. àwọn náà yapa rẹ ọlọ́kọ́ ìbáwá nítìrà ni àbá mọ̀nà jù wọn lọ. ọlọ́ni kẹ́ ẹ má bàa wá rí yẹn sọ láfẹ́ iná tíra. faqad ja'akum bayyinatun min rabbikum ìta fún yìí ó jẹ́ bàyínà àwọn ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba. àwọn ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ń ní ìwé tá a gbé fún yín tí ó máa jẹ́ ẹ̀rí lé yín lórí nípa pẹ̀tọ̀ ọlọ́run fún yín lófin o ẹni rí ẹsikiri pé àwọn olófin ni ayẹwòdì àti nasọra nìkan lọ fún lófin Ọlọ́run lófin tìyín náà rèé o táwọn àlàyé wà ń bẹ bákan náà wàá hùdá bá a ti ní ìmọ̀nà wà ń bi tàwọ́rọ́ bẹ́ẹ̀ ni ìmọ̀nà wà ń bi eléyìí náà Ọlọ́run ní alifu láàmìm zalikali kitaabu laaro ibà fi hùdá lil muttaqin ìmọ̀nà ó wà ń bi yóò sọ yín kúrò ń bí ọ̀nà àánú bákan náà wà ráhùmà àánú tó wà ń bẹ ẹ sàádà tó lákùn fìdí nìkan wà dùnìyà kùn àánú oríire ó o ń bẹ tí ó mú yín sóríire ayé àtọ̀run gbogbo ẹ̀ e náà la ṣàlàyé síbẹ̀ fàáza yóò jìbù lákùn ìǹkìyàdà àkàmì nígbà tá a mọ̀ pé inú tíra ni oríire wá wà ní àánú ọlọ́run. òun dájọ́ ẹ̀ kódà kọ́ mọ́gbọ́ yé èmi ò gbọ́ tán ní àtẹ yé kódà kọ́ mọ́gbọ́ dájọ́ ń yé ọmọ pé tọ́lọ̀ ní ṣé ń bí o oríire ni èyí tọ́lọ̀ ní kí n filẹ̀ kí n mọ̀ ṣe kí ló ń tọ́lọ̀ ní àmọ́ ṣe kódà kó mọ̀ yí ọ ọmọ pé oríire rẹ ló wà ń bẹ̀ eléyìí yóò fi ju wọ́lẹ̀ yàtọ̀ sí ìdájọ́ ọmọnìyàn tẹ́kọ̀ tó bá rú ọ lójú ọmọ ọmọ bá kí ló ń tọ́ ní mọ̀ ṣe báyìí kí ló tó ń ṣe báyìí ìwọ ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá wa alhakim kò ní ṣe nǹkan kan lófin fún wa pé ká ṣe àyàfi kó jẹ́ pé oríire wa ló wà ń bẹ̀ bákan náà kò ní ní a má ṣe nǹkan kan nǹkan yẹn má ṣe o àbí kó jẹ́ pé àìṣe rẹ̀ ní òjò oríire fún wa ṣíṣe rẹ̀ orí ibú ló wà ń bẹ̀ tábọ́mọ̀ níbi ju yẹn lọ yìí ò ti tó àtàbà pé tíra yìí ni mọ̀ náà wa oríire wa wà ń bẹ̀ àánú ọlọ́wà ń bẹ̀ fàhádà yóò jìbù lákùnrin ìnkìyà àdáàlì àkàmì ilé ní ó jẹ ká lè juwọ́ lẹ̀ fún dájọ́ ẹ̀ wọ́n ìmọ̀ nàbí àkàbàrẹ̀ àìwọ́gbò òró tó bá fún wa yóò jẹ kí a lè gbàgbọ́ ó yẹ information yẹ ká verify rẹ̀ náà níbo láti máa ń ṣe yóò jẹ mọ́ ìró títa nìyó ìró orí tó yẹn nìyẹn tó lè parọ́ ṣùgbọ́n wá gbọ́ pé kùránì ló fi gẹ́gẹ́ múlẹ̀ àbánábíà muhammed asọ́lá ló sọ fíìmù sọ́ha mídìwù tó dẹ̀ rí lẹ̀ lọ́dọ̀ ẹ̀ kò sí kankan mọ́ o ilà ìkìyàdà yóò ká juwọ́ ju sẹ́lẹ̀ lọ yóò ká gba information tó fún wa ẹ̀rí kódà bó jẹ́ pé ọgbọ́n wa ò tiẹ̀ gbé làákàyè òrèrè débẹ̀ làákàyè mélòó la nínà tẹ́lẹ̀ táyà fi làákàyè gbé ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn abẹ́rẹ́ apẹ́sẹ́tì làákàyè ọba wa tó bẹ sáwà ní òrí bẹ́ẹ̀ wani wọn lamu yẹrfa bi irasan wa bi ẹwà yẹn tó lílé tí ó kọ tí kó lè tí ó tẹ yà sí tó sì wọn pẹ̀lú àtọ̀dọ̀ ọlọ́ọ̀ni fàyínà o áfílámù fọlùmí ni alábòsí ni yẹn lọ́nà bá sùpánù wọn tọ́lá fi ń sọ báyìí pé famani áfílámù mi máa ń kasaba bi àyà ti ńlá. lẹ́yìn gbàdá tí wàá sòfin ọlọ́run kalẹ̀ báyìí kéèyàn wá ta kó kó sì mọ̀ pọ́dọ̀ ọlọ́run tó dáhùn ló ti wá kò sálábòsí tó tó lórílẹ̀ ẹni tó lófin ọlọ́run tó rọrùn ọlọ́n tó takò ọmọdé àbáàdà lè hákè ìlà dọ̀láàlì kò sí kankan mọ́ lẹ́yìn ọ̀nà màtọ́lọ́mú àyàfánu ẹni tó bá ti takò ọ̀rọ̀ lọ́n ibo ló lọ ńlọnu ànú ni fábí ayé hadithin ba'dahu yu'minun nígbà tó bá gbọ́rọ̀ lọ́n sẹ́yìn ọ̀rọ̀ táwọn làwọn gbàgbọ́ mọ́ wọ́n á rí pé ọ̀rọ̀ àwọn tí ò jẹ́ kan làyẹn mọ̀ gbàgbọ́ ẹlòmíì ò fi ọ̀rọ̀ àwọn èèyàn láyé yóò fi ṣe mìzánù kọ̀bólì kálámìlà oní òfìsì òṣùwọ̀n tí ó fi gbọ̀rọ̀ lọ. pé in fact àwọn scientist náà wọ́n ti kí ni wọ́n proof ẹ̀. ìgbà yẹn ní o tó gba tó lọ sọ ìgbà yẹn ní o tó gba tó lọ fi sọ. ẹ̀rí pé yìí o ọ̀nà àlọ́ nírìn wọ́n sọ pé fàmọ́ni áwùjọ làwọn kò sẹ́ni tó yà láwùjọ sọ́mi mọ̀nìkà sábà bíi àyà àti làá ẹni tó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ọ̀sọ́dàfà àníhà tó sì kẹ̀yìn sí tó gbórí kú ń bẹ̀ ẹ já lòfin ọlọ́wà ẹ má gbé yẹn débi o alábòsí nílò ẹni bẹ́ẹ̀. ntọ́lọ́ ń sọ̀rọ̀ ń òfin tiwa là á lò alábòsí ni tó ẹ̀ pé òfin ọlọ́run ọba ló dáa jù ṣùgbọ́n òfin tàwọn làwọn ó lò alábòsí ni tó wá wà pé ní kò sófin ọlọ́run ọba mọ́ fi tàwọn lò alábòsí tó ti di kèfèrí ni àmọ́ wà pé déédéé ni wọ́n tó bá wà la lè mú ẹ̀rí ọlọ́run lè mú abẹ́ alẹ́mọ́fin ọlọ́run alẹ́mọ́fin èèyàn kèfèrí ni àbòsí tiẹ̀ ti tún débi kèfèrí tó ti kó nu ẹ̀sìn. ọlọ́run ní sanájì sí ńlẹ̀ sí iná yẹn na àyà tí náà sùn aláàzábẹ̀ àwọn táwọn agbórí kò ń bi òfin ọlọ́run bá kò ń bi ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n lò nígbèésí ayé wọn tí wọ́n gbà pé iye táwọn gbé lè yá jùlọ àbọ̀dọ́ gbà pé ọlọ́run sọ fẹ́ ọ̀sùn pé látara àfẹ́ nú wọn iye táwọn gbé kalẹ̀ náà fẹ́ lò ọlọ́ni àásán wọn lẹ́sàn-án sú àdáàb iye tó wọ́ sí nínú yà láti jẹ wọn látara kí wọ́n kọ òfin ọlọ́run nítorí kí wọ́n náà fi jìyà yìí bí màá kánú yẹ́sùdì fún un látara wípé ní wọ́n kẹ́yìn sí ẹ̀rí wọn àtẹ̀lé nítorí wọn bá subhanahu wa ta'ala tó sọ kalẹ̀. wà ọ̀fi àdìl àyà nínú àwọn yàtọ̀ àkàlẹ̀ tẹ̀lé ìlún ìtọ́ka wà ń bẹ̀ àlà ànà ìlmà alukur'an pé ìmà alukur'an o àjálù lùlùmí wà àbúrákù ha wà àwùsáhù ha ó ní ma wọ́n wẹ́ pé nìkan tọ̀bíìbù ni mohandis mọ̀ṣálá ìlàmì pé eléyà dókítà ni ẹnjìníà lélẹ̀ jọ́nálìsì lélẹ̀ ẹ̀rì àbíkọ́tẹ̀ ni mohammed àlọ́yà ni ó gbogbo òfin oríṣiríṣi lórí àyìn yóò mọ bàbára rẹ̀ ṣùgbọ́n ètò jẹ́ àjálù lòlóhùn ètò tóbi jù nínú mọ̀ onídàánímọ̀ ẹ̀sìn. alábẹ́ àbúṣe mọ̀tàsálá nínú hadithi Uthman bin Affan khairukum ẹn tó dáa jù nínú yín oní ẹni man ta'allama al-Qur'an ẹn tó lọ kọ́ ma al-Qur'an kò tó wá bá wọn lórí tẹ wọn fẹ́ kó rè é wọn lẹ́kọ̀ọ́ wa allamahu nígbà tó kọ́ yẹn. bákan náà hadithi Muawiya bin Abi Sufyan radiyallahu anhuma anabi wa Muhammad sallam ó sọ fún wa bẹ̀ pé ní man yuridillahu bihi khairan ẹnikẹ́ni tọ́lọ́run bá fẹ́ ṣe lólóríire yúfà kí huhu fìdí yóò jẹ́ kó gbàgbọ́ yẹ ẹ̀sìn. ìlú fàtí pé àwọn anábì ọlọ́run láàrọ̀ yín wọn àti iná hukman wa ilman ẹ̀rí. ọlọ́run fi ròyìn anábì wa Musa Yusuf Daud Suleiman Lut àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé òun fún wọn ní hukman wa ilman ìmọ̀ náà ní ìmọ̀ ẹ̀sìn. wọn ni àjálù lòlù wọ́n abọ́ra ha bákan náà olólá lùbáríkà jùlọ nínú àwọn àmọ̀ téèyàn bá ń kọ́ tó pé tó bá nímọ̀ kan sí tó wà máa ń hírún náà jẹ fi tó dángájá tó yege ń bẹ̀ ó yẹ kó àǹfààní sáyé nìkan lọ́ọ́ fi ṣe ṣùgbọ́n mi lè téèyàn bá lò ó tó dángájá tó yege tó fi tẹ̀sí ọlọ́run yóò máa lékún oore yóò máa lékún ni bí ṣe ń gbàgbọ́ yẹ́sì ni àlékún ẹ̀sán mọ́ yóò tún wá láǹfààní rẹ̀ lọ́rùn wa awusa'uha òun ló sì fẹ̀ jùlọ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ òun ló fẹ̀ jùlọ àwọn ọmọ tá à ń kọ́ lálẹ́ wọn ilé nìkan kó pin bọ́tí mẹ́rin kan fẹ̀ lọ ni ó ń fẹ̀ ó gbá yìí ni àìmọye mọ́sálà tẹ́yìn ò tiẹ̀ tí ì bá pàdé rí ọ̀rọ̀ ọ̀run tá à ń kọ́ láyé ọ̀tá bá tún bẹ̀rẹ̀ rẹ̀ ṣe àtúmọ̀ tẹ nígbà pa àti gbọ̀n kan mẹ́rin ni kátó wá débi àwọn òfin mi wà á nà òbí ìtàsọ̀lẹ̀ ìdáyàtọ̀ ìlà siratil mustaqim àti pé ìmọ̀ ẹ̀sìn òun ni yóò máa jẹ́ sábàbí tí yẹn máa fi ń rí ìmọ̀nà lọ bí ojú ọ̀nà tó tọ́. ẹ̀rí ìkan nínú àwọn àfa oníkẹ́yìfà yẹ̀tẹ́kì máa ń la yáàrí fún ma yẹ̀tẹ́kì á ní kéèyàn páyọ̀ ọlọ́run bó o lẹni tí ó mọ tí ó páyà ní bẹ́ẹ̀ páyà rẹ̀ kọ̀ọ̀kan pa nǹkan yẹn bó ni ó ti mọ̀. ìgbẹ́ ẹni tó fẹ́ mọ̀nà pé ọyọ kẹtọ̀nà tó dà á wá fojú ọ̀nà náà hàn kọ̀kọ́ ń pa bó lójú ọ̀nà náà ṣe rí kó lè mọ̀. ìmọ̀ ẹ̀sìn lèyìn ó fi rí ìmọ̀nà lójú ọ̀nà tó tọ́. ìdáyàtọ̀ tá a láyà tá jùmọ̀ àhà ilà àtàrọ̀ kùsùlùmù tàkàlìmí. ní ìmọ̀nà tó pé téèyàn ní nídìí àròsọ àwọn rí alimutakalimin àti pé falisafa wọnú filosofi wọnú mẹsìn àti mutakalimin pàápàá jù nínú ọ̀rọ̀ àkídà bí àwọn àṣàìrọ àwọn mutakalimun alimutẹsila wàlá ilà afukari mutafalisifin ìwọ tó bá ti gẹ́sì yé ọ̀pọ̀ mi ìmọ̀ lórí bí àwọn onífalisafa ẹ̀rọ àwọn yẹn kan lé ní sani òpèrè àwọn láàfà tó bá láti bá délé ẹsẹ̀ yìí bodè kọ́ gbé sí ní bodè gbé sí jẹ́mọ́ inú orí rẹ̀ ọgbọ́n ìlà àdìsí ò bá làkà ìwò ìgbà tí òsì mẹ́sì lẹ̀ kò ní mọ táwọn ẹni ìṣíwájú sọ lórí ẹ̀. وأن المعروف أنه لم ينزل الكتاب إلا على àyà yìí pé ní asọtẹ́rà kalẹ̀ fáwọn ìran méjì kan anáni Yahudi àti Nasara àní alul kitab. wàfi bákan náà máa kánà alẹ́ ìjà ìlíyà qabla nuzul al-Qur'an min al àtúndì kọ́ nínú àyà yìí pé ní àwọn alul jahiliyya kọ́lọ́ntọ́ lánàbà Muhammad sallallahu alaihi wasallam nínú àyè màkà wà nínú àyè màkà adamul ilm bima inda alil kitab kódà tó wà ní tàwọ́rọ́tà tó ìjìnlẹ̀ gan wọn ẹ̀dẹ́ kínní wọn mọ́. ìyẹn ló bàtẹ́ pé àwọn àyẹ̀wò dídá wà ń lu mẹ̀dínà gba náà sẹ̀ máa sọ fún àwọn mùsùlùmí ká ìkankan ànábì kan bọ̀ àwọn òkúkú mọ̀ kankan wọ́n sọ fún àwọn ará mẹ̀dínà gba wọn kí náà ará mẹ̀dínà ń ṣe ti wọn jẹ̀mọ́ kí náà ń ṣe kí náà ti ti wọn. kí náà ti ará mẹ̀dínà ará mọ̀ká ń gbà wọn fún sáà àwọn yahudi kọ̀ọ̀kan tó wà mọ̀dínà náà máa tún wọn sọ fún wọn pé ah, ànábì kan bọ̀ ìyẹn ló fagbá tí àwọn mẹ́fà kan kọ́kọ́ wà lò mọ́kà tán méjì ànábì ìtọ́ sọ́dúnkà àwọn yahudi tó mọ̀ wà lọ́dọ̀ ìtọ́ mọ̀ máa ń sọ̀rọ̀ ìtọ́ máa ń sọ̀rọ̀ iná sọ pé táwọn mọ̀ àwọn gẹ́gẹ́ ò mọ̀ kankan parẹ́ ẹ̀yà ajá tètè gbà fún nàbẹ̀ kọ́ wà ń kó ná àǹdẹ̀rẹ̀ àṣà tí ìtọ́ ara mọ̀ tó ń òòsà ló kún bẹ́ẹ̀ ń gbà wọn bákan náà mọ̀dínà tí mọ̀dínà kan fi yàtọ̀ ni pé àwọn yẹ̀wúdí wà pẹ̀ pẹ̀lú wọn. ẹ wá wo tí láàmú sọ wọ́n dì nígbà tí ẹ̀sìn dé. ọlọ́tún sànú ọdẹ wípé àwọn tán wá jẹ́ bọ́gìbọ̀pẹ̀ iná wá kọ́kọ́ gbà àwọn yẹ̀wúdí ò bá tó ṣe kínní àwọn bá tó gbà mọ́ àfẹ̀táwó ronú wọn ló gbà. ọlọ́mọ sọ́nà ọ̀tọ̀ la ń sọ fún wa pé ní hali yanzuruna illa an. تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا kólé ń tẹ́sirú iná ń tẹ́sirú ọlọ́ni aliyanzurun sáńdé tí nǹkan kan jù pé ilá àǹtà tí àwọn mọ̀láìka nìkan mọ̀láìka wà bá wọn lọ láti wá gbẹ̀mí wọn. yẹ̀gùwẹ̀ tó láyé tí ń yọ̀ sẹ̀sẹ̀ pé kò ní. bá ti dìgbà yẹn ìyẹn pé kí lè retí ẹ máa sílọ ẹsẹ ẹsìn náà tó dìgbà tí mọ̀lẹ́kà bá fẹ́ gbẹ̀mí kẹ tó lẹ́sìn náà tó bá dìgbà làwọn yàn fa òkun ìmánu wàlà sọ́ọ̀lì àmàl ìgbà kan wà tó yẹ pé mọ́ni ní sàǹfààní mọ́ ìgbà tó mọ̀lẹ́kà bá gbẹ̀mí yẹn iṣẹ́ rẹ̀ náà ní ṣe kíni ò náà gálíyàn tòró ilà àǹtà síyàwó ní mọ̀láyìká ẹ̀sìn náà ẹ̀sìn náà ẹ̀sìn náà ṣé sáà ń retí ni pé ńgbà tí mọ̀lẹ́kà bá gbẹ̀mí wọn ní tó wá fẹ́ máa kírun pàtẹ́ni bá kọ kàkà kú sígbà lọ tó wá fẹ́ kírun sígbà lọ tó wá fẹ́ ṣiṣẹ́ rẹ tọ́lá ayé ń tẹ́ jẹ́ àáṣe àáṣe náà ni tí kú èdè sọ́ọ̀rì tí ìgbà tí mọ̀lẹ́kà ó dé ni àwọn ya ti ẹ̀rọ bókù àbí ńgbà tó lọ́wọ́ bá rẹ bá dé kìfásílì kọ̀dọ́ bẹ́yìn nàlẹ́ ìbá láti wá àwọn èèyàn lẹ́sàn-án tí wọ́n ti láyé. jama ṣe iṣẹ́ rẹ wúlò mọ́ ń gbà wúlò mọ́. àwòyá tí a bá dọ̀ áyà ti rọ́ bẹ́ẹ̀kì. àbí ńgbà tí àwọn àmì ọlọ́ọ̀bà kan bá dé àwọn àmì tó yẹ pé àdá láti àádá kóróbè sáà ó ń túmọ̀ sí gbálìkì àmà súnmọ́ ṣé ń gbà ń lọ tó fẹ́ gbàgbọ́ bí gbà wo ìdàtòló ìṣàmùsí mi magrebi ha kóra nù rìwáyà mi ànábi tu bẹ́ẹ̀ pé ńgbà tí àmì ọlọ ìtí àmì ọlọ́run bá bá dé apá kan àmì ọlọ́run bá dé ó tún nù rìwáyà pé ńlẹ̀ ni pé ńgbà tí oòrùn bá ti yọ níbi títí máa wọ̀ lẹ́kùn kí ló ti ti ń gbà ń lẹ́kùn tó bá nígbà lọ tó wá fẹ́ iṣẹ́ rẹ tiẹ̀ ńgbà táwọn àmì ọlọ́run kan bá dé tó wáyọ̀ pé ah, àlùkí àmọ̀ tán sọ yóò ṣẹlẹ̀ nígbà lọ tó wá fi ṣẹ́ rẹ ọlọ́ni yá ọmọ yá nígbà tí àwọn apá kan àbẹ̀yí bá ti dé. àlìkáàrí kọ́tù lè àdá yìí tó yẹ kó kò bá bá a ti ń láyé mu tó ti dé. nígbà tálíkàmọ́ ti súnmọ́ láyà ń fa onẹ́fùsàn kò lè ṣàǹfààní fẹ́ni kankan mọ́ ìmánu ha ìgbàgbọ́ tí yẹn bá ní gbà àti ìgbà kan tún dédé pé ìgbàgbọ́ téèyàn bá padà ní ó ṣàǹfààní fún mọ́ nígbà wo jẹ mọ́ nígbà tí apá kan àwọn àmì pálíkì àmọ́ ti ń ṣẹlẹ̀ òdìdé ìyẹn náà ni àwọn àlàmọ́ ti sáàtì alikini alikuburo bitulu ishamsi mi magribia nígbà tí òòrùn bá ti ń yọ níbi tí ètò máa ń bọ̀. téèyàn bá nígbàgbọ́ bá kò ṣàǹfààní fún mọ́. ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún wa ní ààyè mi nínú Quran wàlámù yakun yanfa'uhum imanuhum lamma ra'aw ba'sana ọlọ́ni wàlámù yakun imanuhum kò ní í ṣe wọ́n láǹfààní mọ́ ìgbàgbọ́ wọn lamma ra'aw ba'sana ìgbà tó bá rí ìyàwó báyìí nígbà lómi ń kọ kàkà kú tó bẹ́ẹ̀ kú ló wá bẹ́ẹ̀ pẹ̀lú ńgbà tó bá gbangba kò ṣe láǹfààní Fir'aun nígbà tó fi fẹ́ rọtí lẹ́nu ó ní àmọ́ ah, ẹ́ ó lóun gba tó imú ságbàgbọ́. ọlọ́ni àlàn ní ìsìn lọ tó wá sọ kò sàǹfààní fún ẹ mọ́ àlàn ṣé nísìn ló wá fẹ́ lọ gbàgbọ́ ìyé fọ̀rọ̀ ìgbàgbọ́ iṣẹ́ rẹ̀ ìyé fi falẹ̀ ẹ̀rí anabi amadu sallallahu ni inna allah yaqbalu tawbata ahadikum ọlọ́wọ́ bó máa gbàtúbà ọmọ nìyẹn máa lábù yorùbá rìgìrù lópin ìgbà tí o ti máa pọ̀ kàkà kú pọ̀ kàkà kú lọ́nà lọ pé ọ̀tà tí àwọn màláíkà nígbà tí màláíkà kú bá dé tí wọ́n ń pọ̀ kàkà kú tó kẹ̀mí kan ẹ̀rí lọ́wọ́ abẹ́lọpọ̀ gbàgbọ́ngbà tẹ́ pé kò gbàgbọ́ tẹ́lẹ̀ pàtó wá rí mọ̀lẹ́ka kú tó yọ sí ló ló ń gbàgbọ́ àgbàtà yẹ fẹ́ parẹ́ tí òòrùn lọ yọ níbi tètè máa ń wọ̀ ló ló ń gbàgbọ́ ọlọ́ni irú ẹni tí ó gbàgbọ́ tẹ́lẹ̀ tó wá sọ ìgbàgbọ́ ìgbà wo ló máa ń ṣàǹfààní ìgbà tá a bá gba kọ̀kọ̀ gbọ́ bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ìgbà ẹni ìgbàgbọ́ ṣàǹfààní subhanallah a mùsùlùmí a kú oríire lọ́nà ròyìn a mùsùlùmí gidi pé alladhina yu'minuna bil ghaibi ìtẹ̀yìn òrí tẹ̀yìn gbàgbọ́ ìgbàgbọ́ tó ṣàǹfààní nù. wa 'inda mu'ayanati lil ghaib la yanfa'u al-iman tẹ́ bá ti rí gẹ́ẹ̀bù kọ̀ọ̀kọ̀ ó wá sẹ̀sùn ló ń gbàgbọ́ nítorí yẹ kó gbàgbọ́ kó tó rí ni ìgbà tó rí ìjẹ́ yóò gbàgbọ́ mọ́ ìjẹ́ ìjẹ́ yóò sàǹfààní mọ́ rárá a ní ẹ̀ ikú ń bẹ o gbàgbọ́ ọ̀run ń bẹ o ògbà tó wá rọrùn tí ń lọ báyìí ó wá ló ń gbàgbọ́ ìyẹn ayé nìyẹn ti lè wúlò bá àgbà mo tẹ̀ á ìfọ àtìgbàdé mi náà gbá lórí nǹkan yẹn mo tẹ̀ wá gbàgbọ́ tí mo rí báyìí àìrí rẹ̀ ní jẹ́ gbàgbọ́ ọjọ́ tẹ̀yẹ bá tiri tó bá ló ń gbàgbọ́ ìfikọ́tò kọ́tẹ́ kínní kò ní gbàgbọ́ mọ́ ni. fìràwọn náà rí kú rọra bí ọlọ́run ó lè ló ń gbàgbọ́ ó sì ní sakọ́tẹ́lẹ̀ pé àná rọ́pò kún àlà ó tún lóyún àìkú ló ń ga jù. ìgbà tó wá fojú rí nítorí sọ fún wa ló ń gbàgbọ́ ìyẹn ò lè ṣàǹfààní mọ́. ẹni tó yẹ ká òun mọ́ ló lọ yọ ń bi mo gbàgbọ́ kò ní sáfàní rẹ̀. bàkánì ìtìyàrá mílẹ̀ làbù bákan náà lẹ́yìn ìgbà yìí tí yóò jẹ́ gbàgbọ́ pé téèyàn ò rí tó gbàgbọ́ tó sì jẹ́ ìtìyàrá tó hàn fọ́ọ̀sì ẹ̀ ẹgbẹ́ tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ìfọ́ọ̀sì ni gbàgbọ́ tó fẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ kò finú fẹ́dọ̀ tó jẹ́ òjò tó rájú ráyè kò gbàgbọ́ ń gbàgbọ́ gbàtọ́ ẹgbẹ́ gba nǹkan yẹn gbọ́ kò sáǹfà níbẹ̀ mọ́ kò sáǹfà níbẹ̀ mọ́ kéèyàn rí wẹ́yìn ló bá ní mo gbà pé wẹ́yìn wa mo ní mo gbà pé ìwé wa ó tún mo dání kí wọ́n ní gbàgbọ́ tó yẹ kọ́ ní sọ́wọ́n á òsì tó bá òsì kẹ́ irọ́ ló ń pa wọn ṣùgbọ́n ìjọ tó bá rí tọ́ lọ gbàgbọ́ tó fún ẹ ló bẹ́ẹ̀ yẹ láàmú pè ní kíni òun láàmú pè ní gbàgbọ́ àìpé sin is kíni is believing kí ni ẹ rí sí nínú ẹ̀sìn dandan kọ́ wa lọ́gbàgbọ́ ọba lọ́gbàgbọ́ gbé yẹn kó mọ̀ pa àwọn onírọ́ ni ẹni tó fojú rí ọwa lọ́gbàgbọ́ ìyẹn ti di dandan fún ẹ. ka imanil gari wàlhari wàlhari. ìyá ọlọ́run bá ń bẹ ìyẹn gbàgbọ́ ìgbà ẹni ó mọ̀ jẹ́ kí ni ìgbàgbọ́ ọlọ́run aláwọn kan ìgbà fẹ́ rí yá wa ìgbà fẹ́ rí yá wa. kọ́ọ̀lù amọ̀nà billahi wahda àgbọ̀ náà bá gbọ́ wọ́n tún kàn pa pé wahda ọlọ́run bá nìkan wa kafarna bima kunna bi mushrikin gbogbo tá a fi ń ṣẹbọ sọ́nà tẹ́lẹ̀ adégéni falamu yakun yanfa'uhum imanuhum amara awba kò lè ṣe wọn láǹfààní mọ́ ìmọ̀ àgbọ́tán nígbà tó rí ìyàwó tuntun láwọn nígbàgbọ́ yìí kò lè ṣe wọn láǹfààní sunnata Allahi allati qad khalat fi ibadihi ilé ìdí súnà lọ lórí àwọn ẹ̀dá àmì tó bá yà pò kí mọ́ lọ́n lọ́wọ́ òjò tó ń rí ìyá náà mọ́ láwọn ẹ̀dẹ́gínní àwọn gbàgbọ́ láǹfààní mọ́ ilé ìlànà fi ń rọra wá kí a ṣiṣẹ́ rere ká má fi falẹ̀ ká má jẹ́ káyé tàn wá fala tagurrannakumul hayatud dunya wala yagurrannakum billahil ghurur ẹ má jẹ́ káyé tàn wá jẹ́ àwọn nǹkan ẹ̀tàn tí máa ń tan tẹ́jẹ́ kéèyàn ti tọ́lọ́hún ká má jẹ́ kó tàn wá minel fitan nínú àwọn fitinẹ́ẹ̀ ṣàhàwàt ọ̀fìtínà tó ṣàhàwàt nínú àwọn fìtínà rojú àbí nínú àwọn fìtínà ṣàhàwàt ibẹ̀ ni gùrúrù ti máa ń wà ìtànjẹ ti máa ń pọ̀ ẹ̀rí àjàyé àjàyé àjàyé. ò ṣe tẹ́lẹ̀ ni o ẹni tó nígbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ ó mọ̀ bá lọ rìn o nígbà tí òòrùn bá lọ yọ ibi tí títí máa wọ̀. ọlọ́ba ní kó lè ń tẹ́lẹ̀ irú ẹ máa retí iná mú ń tẹ́lẹ̀ irú àwa náà retí fàtàlà mú na àyùnà àhàkùbìlà. àwọn ẹni tó jẹ́ tó yẹ kó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ yẹ pé sẹ́ǹ ọ̀rọ̀ ọlọ́ni ẹ máa retí àánà retí káwáwé ọ̀rọ̀ ẹni tí ó já sóòótọ́. ìjẹ́sìrù amúrù níbí ìtọ́lọ̀ ń lo àbí irú amúrù wo nu ọlọ́pàá ńlá àtẹkẹ́ máa ṣe kíni ẹ máa retí ilé iṣẹ́ àtẹkẹ́ yẹn náà ni àwọn náà retí mọ̀tàfà kẹ̀mẹ́ tán sí náà ẹ máa retí gbà wọn kódà ọlọ́run ti ní a retí kọ̀yẹ́ ká amúrù eléyìí lè takwif láti dẹ́rù bá níní kọ́mọ rẹ̀ ẹ̀sọ́ kan ní máa lọ máa lọ kọ́nà jáde ti ẹ̀rí ìtẹ́sìrì kan ọlọ́ọ̀ni ẹ̀ máa retí ẹ̀fíwálẹ̀ àti ọlọ́ọ̀ni ká máa retí tí ó ṣẹlẹ̀ ṣé tó bá dé gbà ń tó tó tí nǹkan yẹn bá padà wá ṣẹlẹ̀ bóòlù yẹn ti fẹ́ ṣe ìtẹ́sìrì bí yẹn pé amúrú eléyìí ti tàwí láti dẹ́rù bá nínú. tẹ́sílù ọlọ́run àdébí kò sọ fún ọ pé ẹ máa retí máa retí jọ yìí ẹ bá tẹ̀ sí ẹ̀rẹ́ máa retí ẹ̀rí tí ó ṣẹlẹ̀ sí iná mọ̀ tẹ̀sílù àádọ́ retí kọjọ́ wọn bá yín. tẹ̀sí tó bá jọ́lé làákàyè yóò wọ̀ pé ní àbíkó òun tètè ṣe kíni kó tẹ̀ ṣe eré kó mọ̀ mọ̀ retí ká ẹnìjọ́ kan bọ̀ ẹ̀ àwòjọ́ ṣẹlẹ̀ ńjọ́ náà. àwọn ìròyìn kan bẹ tá a fi ròyìn ọlọ́run òun náà ni àsìfáàtù fìlíyà ìyẹn pé tọ́lọ̀ máa ń ṣe nígbà tó bá wù fún àwọn ọṣẹ kàìsìwà kẹwọn tó wà lórí àlára àti wọnùzóòlù àti sísọ̀kalẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n ní iná mọ̀tẹ́lẹ̀ àwa náà retí ìròyìn retí ọlọ́run ṣe kí ni. yóò máa dàgbà sí yóò máa gbèrú sí yóò ṣèyàn láǹfààní nígbà wo nígbà téèyàn bá jẹ́ mùmìnì ni ẹni tí ò bá jẹ́ mùmìnì tó jẹ́ ní dáadáa sáwọn èèyàn kò ní í ṣe láǹfààní kankan torí pé kọ̀ǹdíṣàn tí kàn fi jẹ́ nǹkan àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run kò sí fún ọlọ́dún wa kọ̀dímù náà ilà àmà amílù min amali ọlọ́run láwọn kẹfìrí gbogbo tó ṣe níṣẹ́ láàárí gbogbo tó ṣe láàárí fàjà àdínáwó àbá àmọ̀sọ̀rọ̀ bí wọ́n ti sọ de ìtàkùdánù tí ò ní wúlò fún wọn. orí ìpè kèfèrí mi náà ò ṣe dáadáa yóò da aládùúgbò yóò mọ̀ bóyá ní nǹkan yóò jẹ́ níwà tútù ṣùgbọ́n nǹkan kan ló ti bàjẹ́ yẹn pé kò ní onígbàgbọ́. ọlọ́ni wa máa ń mọ̀ náà àhùn àwọn mùnáfíkì èèyàn àwọn kèfèrí kò sí tókọ̀ fún wọn àǹtókòbọ̀là mí ni òun nàfàkọ́ tó hàn pé ká má gba àwọn táwọn náà ń ná tó ń ná fún yàn tó ń ṣe ní pẹ́pẹ́ fúrú kò sí tí ò ní jẹ́ àgbà lọ́wọ́ wọn ilà anahun káfàrò bẹ̀là ju pé ṣe kíni lọ ẹsẹ̀ kẹfẹ́ sọ́nà ọba lọ. gbogbo ní tẹ́yà bá ṣe tí ò bá ti ṣe lábẹ́ gbàgbọ́ kò ní ṣe kíni kò ní wúlò fún. kò ní wúlò fún. wọn ní fàyè sàkálà kọ́lì fún mi náà ìmáàlì. máa ṣe nínú tí ó sì jẹ́ kí ìgbàgbọ́ yìí tó máa gbèrú ó náà ní ká máa mọ̀ ń pa àgbàgbọ́ ká máa àwọn àsìbábù síyáda rẹ̀ ká máa àsìbábù nùksọ́n ká máa ń tó lè bàjẹ́ ká sì mọ ìgbàgbọ́ wa ní ìjìmọ̀lá wa tẹ̀síìlà ní àpapọ̀ àti níkíni àti ní ìfọ́síwẹ́wẹ́ ká sì máa ṣiṣẹ́ ìgbàgbọ́ ká máa ṣiṣẹ́ tọ́lọ́nfẹ̀rọ̀ yẹn àwọn onígbàgbọ́. ṣíà jámù ṣíà tó jẹ́ ṣíà ní alìjàmáà ẹ̀rí sábà ní ṣíà ní lókàtà alìjàmáà sábà kan aṣọ ní ìtìlá lálẹ́gbẹ́ àwọn ṣíà tá a mọ̀ ṣùgbọ́n kẹ́lìmọ̀ ṣíà gẹ́gẹ́ ní kíni jàmá ọlọ́ni àwa di ṣíà àwa di kíni jàmá ẹ̀yẹ pé jámù ní orí náà rán apẹ́yẹlẹyẹlẹ yàtọ̀ wọ́n adùn tààlà lẹ́dínà fọ́rọ̀kù dínà ọlọ́run wọ́n pín ẹ̀sìn wọn yẹn lẹ̀ ọ̀ṣà tàtó òhó wọ̀tàfàrọ̀ kò fi wọ́n pín wọ́n pín yẹlẹyẹlẹ ọlọ́ni àwọn tó pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ bí àwọn yahudiyà lábẹ́ yahudiyà oníranran ni wọ́n nasaraniya àwọn yẹn káwùjọ tó àwọn náà mọ̀ kó oníranran ni wọ́n kódà wọ́n fèsì ara wọn báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní tọ́jú ọ̀sẹ̀ kínní tájọ ń ṣe ísírìtì kan ẹlẹ́ rí oníranran wọn bí ọ̀nà bíi mẹ́fà bíi méje ní ísírìtì mi tẹ kálukú sì mọ tètè lọ́tọ̀ọ̀tọ̀. ilé ìfi ń jẹ́ bàmú sí pípẹ́tọ́nà tinubu kún báyẹ̀wò dípẹ́ sí àádọ́rin àtẹyọ̀ kan ti ṣe seventy one àwọn nàṣọ́ra náà pèsè àádọ́rin àti méjì. ìpín yìí lábẹ́ kan atukun yẹlẹ labẹ yọkan inú tó gbọ ọmọkùnrin ọlọ́ni ìrántọ́kùn yẹn sìn wọ́n yẹlẹ yẹlẹ ọ̀kánù ṣíyà sọ́wọ́n di oníjọ ìjọ oríṣiríṣi lásìtàmínú. jẹgbẹ́jẹgbẹ́ táwọn èèyàn ń ṣe lénìí pèjẹmọ akílẹ yìí kíni lànà tí ọlọ́run náà ànábì ò sí lára wọn ọlọ́run sọ ní àyà mi pé ní wàlá takunu minal mushrikin ìmọ̀ wà nù àwọn ẹlẹ́bọ ìlànà tí wọ́n nu minal ladhina farraqu dinahum àtàkùn ẹ̀sìn wọn yẹn yẹlẹ kullu hizbin. وكانوا شيعا نواججوننا كل حزب بما لديهم فرحون àwọn kọ̀ọ̀kan mọ̀ ẹ̀dùnú sí pé àti wa ló dáa jù àbí náà dàbí al-ahzabu siyasiyya àwọn ẹgbẹ́ olóṣèlú tí ò ní sọ pé kìlú yóò dáa tí wọ́n náà ní ṣe kíni wọ́n dáa jù ọ̀dẹ́ tó bá tó di káàpù fún mi tó bá tó lọ bò mí ìyú rẹ̀ ló ló dáa jù ó lè ní táwọn èèyàn lè ṣe àwọn nìkan náà lè ṣe é ẹ má sẹ́sìn dè báwọn. nkálukú wa máa pèpè sí tiẹ̀ kìí sí lànà tọ́lọ́wọ́n bá mọ́. ọlọ́run mi náà ni mo ṣèrìkì nínú àwọn ẹlẹ́bọ ẹ̀rù kí tá a bá pẹ́ ẹlẹ́bọ gbólóhùn mélòó lábì pè wọ́n gbólóhùn kan náà ni ẹlẹ́bọ ṣùgbọ́n àwọn oníjẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ tá a lè pè lálẹ́bọ wọ́n pọ̀ àmọ́ pọ̀ ni wọ́n pọ̀ àtúnkè onígunnu gbogbo wọn lábẹ́ kí ni gbogbo wọn wà lábẹ́ ẹlẹ́bọ̀dẹ. bẹ́ẹ̀ wá ṣe gẹ́lẹ́ sẹ́yẹ̀wú dídé ọ̀nà sọ́ra dé bẹ́ẹ̀ náà ti kíni tánàbí mu wá ní pé wà á tẹ́sí mú bí hábùlì láàyè tèmi à. ká ṣọ̀kan ká dìrọ̀ mọ́ òfin ọlọ́run ọba. anábìá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún anábìá hadith iftirab pé gbogbo àwọn tó pè é fi náà illa àyàfẹ́ yọ̀ọ̀kan. a ní kí wàá lè yọ̀ọ̀kan náà kí lóun fi dá lóhùn alìjàmáà jàmáà ni àìmọ̀ iye àwọn ẹlẹ́gbẹ́ta ló fi lè kọ́ àwọn èèyàn pé jàmáà pé ẹyọ kẹta ló fi yóò dùn jàmáà kí ni jàmáà tó ń sọ alìjàmáà atu gẹ́bí Ibn Mas'ud fi sọ pé jùmọ̀úrì náà ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́wọ̀n yẹn kálá fún lè jàmáà jàmáà tánàbí ìtọ́ná yapa o ìwọ àwọn òkè bá ti pọ̀ ní jàmáà o ọ̀pọ̀lọpọ̀ àyàn tẹ́wọ̀n jama tó alẹ́ sọ́n yapa kí wọ́n á ní jẹ́ jama gẹ́gẹ́ bí sọ fún kan náà ọmọ lẹ́yìn ẹ̀ náà ọmọ kéwẹ́ ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àyàn tó wọ́n yapa jama o kí wọ́n á lè jama àlìjàmá atú mọ̀ wá fakọ̀lá akọ̀ jama ni tó bá bóru domu wàlá okunta wàhadak kódà bó jẹ́ pé wọ́n nìkan. jama atu kí láǹpẹ́ pè sí jama atu lè hakì jama tó dúdú ni o lá jama atal abdan kò ń ṣe jamaa ti kíni la jamaa tó la abdan kì í ṣe jamaa tara ẹ wọ́n ti pọ̀ tiẹ̀tiẹ̀ kódà ọ̀nà gbà wọ́n mọ́ kódà ibi tán ló gbà wọ́n àti tún lọ ra ẹ̀ka kéde kan tó ra sọ́nà kéde kan ìyẹn kọ́ tó jẹ́ jama ni pé ẹni tó bá dúró lórí jama kọ́bùlà àn tẹ́sùdà jama mọ́kànnà alàlì jama kọ́bùlà àn tẹ́sùdà mọ́kànnà alàmà alẹ́ ìlì jama kọ́bùlà àn tẹ́sùdà jama ẹni tó bá ń ṣe ti jama rẹ̀ kí jama tó gbẹ́ni kó tó dà rẹ̀ kó jama àkọ́kọ́ alẹ́ mi tó wá ṣàlàyé nu hadith mi kí mọ́ ana alẹ́ ìlì yẹ́wò fún asuhabi ìdí mi àtàn sọ́ábà mi ṣe òun náà ni ojú ọ̀nà yẹ́bí sọ́nu hadithi mi pé màínà ò máa yá ìṣí mi nǹkan ẹnikẹ́ni tí bá ń sẹ̀mí nù yín fàtàyàrọ̀ tìláfàn kẹsì rẹ̀ yóò rí apá oríṣiríṣi alaykum bi sunnati wa sunnati lukulafa irọ̀ṣidina mahdiyina min baadi ìlànà mi ó dọ̀ wọ́n yàtọ̀ lànà wọn khalifa tó ń bọ̀ lẹ́yìn mi ìtànà bí mu wá nu o tó yẹ pé ta kóra wa jọ lé lórí nǹkan ò ní kàn pé ẹgbẹ́ lẹ́yìn náà ẹgbẹ́ kí láàpọ̀ yìí ń ẹgbẹ́ kí ni yìí ń ẹgbẹ́ òdodo nu ẹgbẹ́ alílànà míì tó yàtọ̀ sí ntọ́nà àtànẹ́bí sọ àbí ntọ́nà àtànẹ́bí sọ ńlá láwọn tẹ̀lé ṣùgbọ́n àtúwá láwọn nǹkan míì tá à ń ṣe sábà pé alágẹ̀rẹ̀ kí ni yìí mọ̀ àwa fẹ́ jùlẹ̀ àní báàsì mọ̀ ṣe kí ni. jà pé tọ́lọ́ tàbí nà fẹ́ ṣe wọ́n ìjọ tó bá rí nǹkan kan tó yàtọ̀ pé ah, a tọ́yìn pa ńlá kéde pé eléyìí ó rọrùn tí wọ́n bá jólẹ̀ náà á sọ ẹ̀dẹ̀ lẹ́gbẹ̀rún ìyẹn ló wá kọ́ káàkiri lẹ́nu lẹ́gbẹ̀rún mẹ́gbà pé yàn ti lè rí ìsìlámù ṣe àfikójọ yẹn pé tàwọn kò ṣe bẹ́yà kò gbà bẹ́yà lọ́wọ́ olórí kan inú àwọn ìṣòro tún bẹ́yà àwọn ẹ̀sìn àtàjà road jẹ́ bó ti wà fún àwọn Ikhwanul Muslimun ni àtàjárù dùnú pé wàá juwọ́ ju sẹ́lẹ̀ pátápátá fún tani fún lórí fámẹ́rù wọ́n á sì lo àwọn ẹ̀rí tó wá fún ìtẹ̀lé lórí wọ́n á gbé fún lórí tiwọn ẹ̀rí mọ́nà àtọ́ àmírí fàkọ́dé àtọ́ àní kí anábìlẹ̀ tó bá tẹ̀lé àmì rù ó ti tẹ̀lé kíni ó ti tẹ̀lé mi. àtọ́ àmírí fakọ̀dà àtọ́ àní ìyẹn pé tó bá tẹ̀lé àmírù mi ló tẹ̀lé mi wà má ní asọ àmírí fakọ̀dà asọ ni ẹni tó bá ṣe àmírù mi ó ṣẹ̀ mí àti ìsòrí nani mọ́kílá anábì gba lérò tọ́lá àmírù anábì wọ́n sì dẹ́yìn fílẹ̀ làmírù anábì ẹni tó jó lórí la lè pè lámírù tó jó lórí tá a recognize tó ní ṣáwùkà tó láṣẹ sísìn pa wá láṣẹ tó da tá a tẹ̀lé ibi tí ó bá ti da òun náà bó ṣe jẹ́ lórí tó àníde kíni àní tẹ̀lé. ẹ̀rí ẹgbẹ́ la yẹn ń lé ní tẹ́ pé ní òun náà fi ń ṣe ìsìláàmù wọn wọn á ní nílànà tí ó da wọn á máa báyàn ṣọ̀rẹ́ wọn á máa báyàn ṣọ̀tẹ̀ bẹ́ẹ̀sì lórí kíni lórí ẹgbẹ́ wọn. téèyàn bá wọ́jú jẹ́ pé náà tó ṣe kíni ládùúgbò tẹ̀sí ni ọ̀tá wọn ni ó di ẹni òun yẹn tó jẹ́ pé ní ládùúgbò yín ẹni tó wọ́ tí òun tiẹ̀ kẹsì fún yóò bọ alẹ́ ju ẹ lọ ẹrẹ lómi tó jẹ́ pé ní ẹ̀ẹ́dá mi sún nà rárá wọn látara pé ó tọ́ra rẹ̀ gbẹgbẹ́ ẹni tí ò dúró déédéé sì fẹ́ràn rẹ̀ ju ọ lọ torí pé ó mọ̀ pé wò ó ṣe kíni láti ní ọ̀rọ̀ ẹ̀sìn náà mójútó oní sùn náà gbógun tì tẹ́sí mọ eléyàn sá fún wọn àbáwọn oníṣẹ́ ìjáde ó wà lára tiwọn náà tó pọ̀ a máa wò pé à ṣẹbẹ́ tilẹ̀ kóra ń yọ fún ẹ ti ṣe tẹ̀sí kò yẹ kẹ́ gbógun tó ń ẹ mọ̀ pé ní ìfẹ́ àtàìnífẹ́ lórí kínágbélé jẹ́ mọ́ orí ẹgbẹ́ wọn ni ìjọdẹ́ nìkan wá kúrò tó lọ ń ṣàánú ẹ̀ pé ó padà lọ gbọ́ súnà yé ni fẹ́ kẹ́tọ́ wọn kọ́ ọmọ kó oríire ọmọ tẹ̀síwájú sí yorùbá ẹ̀ náà wà bá sọ̀tá wọ́n sọ fáyẹn pé gbọ́dọ̀ bá ṣe mọ́ gbogbo orun kan wọ̀ náà yìí tó pọ̀ láwùjọ wa ni nǹkan kó máa lò pé tànẹ́bí náà là ń ṣe ọlọ́run lásìtà mìíràn fi ṣe yìí ànẹ́bí wòye sára wọn torí pé nítorí wọn bá sọ fáwọn àtàlà fẹ́ ká ṣe òun náà ni kí adúló lẹ́yọ̀ ọ̀kan matalul mu'min mu'minin bitawadihim wa tarahumihim wa ta'atufihim àpèjúwe àwọn mùsùlùmí bíi ìnífẹ̀ ara wọn ìṣàánú ara wọn kàmásàl jasadul wahid ó dàgẹ́ bí ara kan ni ìdàṣítàkà minhu udwun tí nǹkan bá ń ṣe nìkan. فداعى له سائر الجسد بالسهر والحمى ẹ̀rí gbogbo ما ni wọn bá kẹ́dùn náà ما sùn lára tí wọn ní wọn gbóná bó ṣe ká nínú. ẹlòmíín látara wípé ní ẹgbẹ́ tó dálẹ̀ wọ́tọ̀ bàbá ṣe yóò sì máa ṣe kínní yóò gan lọ. gbogbo eléyìí ní tí ó fa ìfà ọlọ́mọ sọ́nà àtàlà ó ń kìlọ̀ fáwọn mùsùlùmí pé ká sọ̀rọ̀ afúnrún nǹkan báyìí. ẹ̀rí ṣé abdullahi ibn mubarak kọlu kọlu pé iná ìjàmọ́ àti hablun láìfà àtẹ̀símù mìnìhù bìcúríwá tìhìlì wọ́síkọ̀ liman lánàá pé jàmọ́ àní okùn ọlọ́run lórílẹ̀ gbogbo agbamu ó fi ń tó àyàwó àtẹ̀símù b ká gbámú ká dúró ti jẹ̀mọ́ òdodo tábà ló lórí ká dúró ti oní aláwọ̀ yẹrí fáwọn bíi sòlítọ́ọ̀nì mọ̀ọ́dọ́làtì fìdí nínú àmínú fadilan wàrìdìwánà ìrahmatan wàrìdìwánà ọlọ́run àmọ́ ló lórí láti ti gbogbo nǹkan tá a lò kó yìí ẹ̀rí tó sọ̀rọ̀ ọlọ́run bá yí sábà olórí tá à ń tẹ̀lé kó dé kíni kó dídẹ̀kùn ká má kun yẹlẹyẹlẹ tẹ̀lé olórí kan náà a máa sọ yẹn dẹ́yọ̀ kan káfáwọ̀ ẹ̀ sàgbójúwe tó bá ti ànáyèsí tẹ́yìn oníjọ ti pé ẹ̀ ń dóde míṣánná ti ẹ̀ ń dóde ṣéke yín ẹ̀ ń dóde àmírù yín ẹ̀ ń dóde mùdírù yín ẹ̀ ń dóde sátúnà máa ń dóde àwọn ẹ̀dá wa tẹ́gbẹ́ olórí gbogbo ó tẹ̀lé kí ni gbogbo ó dìjà mọ́ á dẹ́yọ̀ kan náà ni. kákíyèsí ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì tó pé ìjẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ làyẹn fi hàn pírẹ́tì nínú. No ìsìláàmù ní ìní ṣùgbọ́n nínú òrùjú táyà wà kókó lẹ́nu gba àtìbẹ́yìn náà jọ ń ṣe fóòlù yóò ṣe wá dé òní sàdépọ̀ àkàmọ̀ ti dé sẹ́mọ̀ ní àmọ́ ṣe jàmọ́ àmọ́ ẹgbẹ́ nẹ́nẹ́ wọ́n ṣe mọ́ wọ́n bá mú kọjá ìpẹ́ lájàmọ́ àbí ẹ̀ mọ́ gbogbo ṣe ń kígbe bí ọdún mélòó sẹ́yìn sí ọdún wọn náà ti dọ́yìn lájàmọ́ orí pa àwọn òṣèké ni kò tí ì tán lẹ́ẹ̀dì sí o kódà àwọn àtàtò ṣe sẹ́mínà lórí ẹ̀ àwọn lájàmọ́ ọ̀tọ̀ ni ntán ní ẹ má ṣe ọ̀tọ̀ ni tẹ́ ń sọ. bọ́ọ̀lù yóò ṣe wá ní òní ṣe àlìsàn mọ̀dàní yóò bí tọ́bìrin ni wọn yẹn pé yóò sábà yẹn ṣe. ṣùgbọ́n kí lẹ́yìn ṣe bí àkójọ yín tá à ń bá yín sọnù kò sẹ́ni tó ní àkójọ kankan kò sí. ẹ tó bá sọ yín ó tako àwọn àkọ́ ikún sàbítà àwọn reality tí ò ṣe gbádànù lẹ́nu yẹn ń tako kò sí bí ò ṣe ní ṣe òun àtọmọ rẹ̀ ẹ́ ti ṣe kí ni jẹ̀mọ́ làwọn náà ń tajà ń rajà ọ̀dọ̀ kan náà lọ́sọ́jọ́ ń tajà jẹ̀mọ́ ni wọ́n ń bí ọjà sọ́jọ́ ń ta wọn náà ṣùgbọ́n tá à ń sọ fún yín pé lórí kílẹ̀ kóra yín jọlé lórí. àwọn atọ́lá bẹ kí ni akọ̀rọ̀ àwọn ló kọ́ kí ni kankan kò sí jẹ̀mọ́ lórí kílẹ̀ kóra yín jọlé lórí. ọlọ́ni ìpínyẹ́lẹ́yẹlẹ́ yìí ká sọ̀ra fún èsì lànà tànẹ́bì ni torí pé láyé ànábì àrí fáṣọ oríṣiríṣi àwọn sọ̀hábà kankan náà ni wọ́n ìdẹ́kan fi ń dára wọn yàtọ̀ ni pé al-muhajirun wàlkínni wal ansar ìyẹn ti dí kéde pé jọ̀kẹ́lẹ̀ yìí jọ hùn bẹ́ẹ̀sì lórí ibi tí nkálukú tí wọ́n máa ka muhajiri lágbájá ìtumọ̀ pé láti Mákà ni ó ti ṣe ìrìn àjò wa àwọn ansọ́rí lágbájá ara Mẹdínà tán wá bá ní ṣùgbọ́n pé lánàá kò yàtọ̀ sí rárá wọn torí pé ìpínyẹlẹyẹlẹ yìí náà ó ń dẹ̀sìn r torí pé ẹni tó bá fẹ́ gbẹ̀sìn náà kò ní mọ ibi tí ó yà sí kálukú mọ pé tiwa tiwa ló ọlọ́ni ìnàmọ́ pín yẹlẹyẹlẹ nkálukú yóò ẹ̀yẹ pé ìṣirò wọn àbọ̀rọ̀ wọn. tí ó bá mu rèé kò sí ìtọ́pamọ́ sí ọlọ́run ọba àdáńtẹ́yẹn sí tí ó bá mu òun náà ní ìmọ̀ pín ẹ̀sìn yẹn lẹ́yìn lẹ́yìn nkálukú náà wá ń ṣe léni látara àwọn ìfẹ́ ayé afẹ́jọ̀gá irun tí ó máa ń fà á tí mo pin ní afẹ́jọ̀gá fáríkì tẹ́sọ̀d ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá ṣe tèmi báyìí ayé òfin mọ̀ mí bákan náà ti bá àwọn ilẹ̀ hawa ìmọ̀ tẹ̀lé fẹ́ẹ́nu ìmọ̀ tẹ̀lé fẹ́ẹ́nu nígbà tó máa sọ pé mi tó dodo wà nítorí báwo sàṣì máa ṣe nu bá a ṣe bá nu ìrìn náà ni àtẹ̀kílídò àmà ìtẹ̀lé afọ́jú ìtẹ̀lé afọ́jú pé àti gbọ́ láti bí ogójì ọdún láti bájọ yìí bọ̀ kẹ́nìkan wá délé ní kó ní tá à ń ṣe òdégínì kò dáa. àbíkẹ́ ló ń máa wo àwọn nǹkan tí ò tó wò pé ẹ́ igbó ni mu tẹ́lẹ̀ àná ìná pé kíní wá dọ̀ wá tí òun fi wá ń kírun òun á ní ìfi hàn lẹ́ ibi tó rí dé òun ọlọ́run fi hàn sàánú ẹ débi kan ní ọ̀tí débi tó ń ṣe kíni tó ń lọ. pé kọrin yóò abẹ́lẹ́ bọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó aṣọ lẹ̀ wá pé tó wá gba ìsìlámù tó wá ń ta aṣọ tẹ́lẹ̀ tó ń yóò dáhùn ní ẹ̀ ẹ̀ yọmí kó kíni kó kúfúrú bẹ́ẹ̀ náà yọ ẹni à ń ṣe wọn kú iṣẹ́ ọ̀tí débi tó ń ṣe kíni tó ń lọ náà gbogbo àárín la gbọ́dọ̀ fi àgbọ́yé rẹ̀ yẹ pé tẹ̀lé afọ́jú ẹlòmíì tẹ̀lé àbí fẹ́ ẹnu ló jẹ́ pé àyàn wa ń pín gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ àìmọ́ fẹ́ gbà fún rẹ ni ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà náà tó kún. àwọn mùsùlùmí sì ní ìkànnì kan náà sí wọn wá gbogbo wa látara ádámù láti wá. tó yà wá yàtọ̀ síra wa náà ní kíni èdè wa lè yàtọ̀ bákan náà àwọ̀ wa lè yàtọ̀ ṣùgbọ́n tá ń tẹ̀lé ìkànkàn náà ni ìyẹn gbọ́dọ̀ yà wá. kanu àwọn kan ní àná ìtajáàtú ìlàlẹ̀ ìsìláàmù min baladin tí wọ́n ti rí ìsìláàmù nílùú kan àdàtò àrìjá àhá mi lóbi àwùtọ́ ni wọ́n ní sẹ́ lu ẹ̀ nílùú yìí ó ní ìlú mi ni nítorí kíni nítorí kí wọ́n rí islam bẹ́ẹ̀ obìnrin bá ti mùsùlùmí kankan náà la gbọ́dọ̀ máa jẹ́ báyìí yóò tún fẹ́ èdè pínpá mi mọ́ṣáláṣí àtàn mọ́ṣáláṣí àwùsá mọ́ṣáláṣí yorùbá alimakirun lẹ́yìn ara wọn. káyọ̀kẹ́ mọ́nájú lèyàn ń takò àbí irun tá a fẹ́ kírun lèyìn ò mọ́ kí dáadáa kéṣì ọ̀t ìwé kìí ṣe ń tọ́ bí èsì ẹ̀lẹ́ lórí torí pé èdè kan ṣe kíni ọkẹ́ yàtọ̀ ẹ máa wọ ẹlòmíì ẹ yẹ pé ibi tí ó lọ ibi tó fi ń lẹ́hún ó lè yẹ pé ìjọ sì ń gbádùn ju ibi tó fẹ́ ṣe kíni tó fẹ́ lọ lọ kọ́tà ilédè rẹ̀ sáà náà mẹ́ sáà ìjọ rẹ̀ sáà ló wà mẹ́ ibẹ̀ ni ó máa lọ nǹkan yìí nǹkan tí ò bá mu ni ànábì kìlọ̀ rẹ̀ fún wa pàápàá àti aṣíwájú má ṣe ríru káwa má ṣe ṣùgbọ́n kọ́lọ́n alikaoniya yóò ṣe pé ìpín yóò ṣàpadà ṣẹlẹ̀ náà ni ṣé ntọ́nà wa fẹ́ ni ntọ́nà òfẹ́ ni alẹ́ ń ta sọ pé ntọ́nà òfẹ́ ni kíní ká ní àfa ẹ mọ̀ dààmú àfa lẹ́ ń ta sọ yìí náà láàrin ọmọ akéwẹ̀ ní ti sọ gbàtà àjọ láwọn ọ̀rọ̀ kẹfà ogun tẹ̀ ń sọ yóò sí lọ ẹ mọ̀ dààmú àfa ẹ ẹ mọ̀ tètè kéyìí àwa náà mọ̀ tẹ́ kíni ká mọ̀ tètè wọ́n ti bá níbi ti láàpín bí ti sọ wọ́n ó di pé ìtànàbí pè lárùn àwọn èèyàn dídé kí ni wọ́n ti ń kó tiẹ̀. sítánà ìbára pé nǹkan ó sì ọ àbí tí dókítà bá ní à orí ọmọ afọ ẹ má dẹ̀ fi gbọ́dọ̀ lórí ọ̀fọ̀ ẹ fi lẹ̀ kó máa fọ ẹ̀rọ abákàdọ̀ wọ́n ti lákàdọ̀ ó mọ kó máa gé owó ẹ̀ lọ bẹ́ẹ̀. nǹkan tẹ́ nìyẹn fi ń ṣẹ̀rí nu kẹ́mọ́jà mọ́ ara yóò wá pé wo dìbẹ́ẹ̀tì tá pẹ́ ti fẹ́ máa jánu tọ́ba tí ń ṣe gbọ́n mi ò tó ń jì kankan ẹ ti fajá farudu láì wáyé la rọ̀ ẹ padà sọ́dọ̀ náà kọ́ yẹ kẹ́ máa gbó mọ́ra yín ìtumọ̀ tẹ́ rí sọnù o bọ́dí tẹ́ máa kẹ́ ẹ̀ ti fajá káfí kálukú rẹ̀ pé fàyín sànà sáà tún tẹ́ bá ti yapa ẹ fi kálukú farudu làwọn á sàpò ká padà sí kí lọ́lọ́run kí ni ànábì sọ. unity níbi tẹ́mi ò dégé ni tẹ́mi ò gbà kó wà. àmì tó gbórí ṣíríṣí rori dé ìsìnkú a bá dẹ́gbẹ́lẹ̀ tá a sọ kán lábẹ́ ìgbẹ́ láti kéde unity oníṣẹ́ wa dé ẹgbẹ́ wo ni ń sọ wọn sọ àfáàbù dìní àfáàbù kéde àti àti. obìnrin má déjọ yẹ pé yìí nǹkan kó mọ̀ lọ lídìí sókun. kíkà fún wa máa bára wọn jà ní tí ò tó bára wọn jà. tó ijó jà sọ fẹ́ náà ní kẹ́kẹ́ padà sọ̀rọ̀ ọlọ́run ká padà sánà bí àwọn sọ̀rọ̀ ti sọ. ẹ̀ máa nà alẹ́ yóò wà sábẹ́ àti sẹ́n sábẹ́ tó lérè láǹpẹ̀ nílànà àwọn tani àwọn sálàfù. yẹ pé àsàlàfíyà tọ̀rí kò yẹ làwọn bá ilẹ̀ wàhádà tẹ̀lé mùsùlùmí sàlàfíyà ní ọ̀nà ìjọ́kàn àwa mùsùlùmí ẹgbẹ́ ńgbà táwọn mùsùlùmí láyàn sọ àbáyé ọ̀kan náà náà ń jẹ́ ńgbà tó wá di pé gbogbo òròrí dé mọ̀ tẹ́sílá kàwárí ìṣí àsòfíà ìyẹn nìpín yẹlẹ yẹlẹ ṣe kí ni ó ti dé ńgbà táwọn ẹbí ó sọ pé ìwo ló dáa jù káírù náà sí kọ́ọ̀lì ni ọ̀sẹ̀ǹsì tó dáa jù ẹgbẹ́ lẹ́yìn ló wà ń gbẹ̀m jẹ́mọ́ ẹ̀yọ̀ ọ̀kan náà ni kí ló dé nígbà tó yẹ pé ńgbà tá a jẹun àjò rẹ̀ pé sàlàfíà ń tó èdè jùlọ ó lè ní alẹ́ súnẹ́tì lòun ṣùgbọ́n èyí ṣe kíni pé sàlàfíà ibùdó tẹ́mi à pé nínú àwọn àmì tí ẹ̀fí máa mọ oníbídé àti pé kó fara pọ̀ láàrin ìtẹ̀lé mọ́ni àjò àwọn ẹni ìṣíwájú àti kíni àti súnà torí súnà ti di gbólóhùn tí kálukú pè mọ́ra ń sìn àwọn ẹ̀kọ́ àlùsọ́nù làwọn àwọn oníṣẹ́ jáde pé kálukú alu sunna yóò pọ̀ ọmọ rẹ̀ láfa sunna ẹlẹ́yà rẹ̀ ẹ́ la sunna ilé rẹ̀ ńkọ́ ilé sunna ṣùgbọ́n pẹ̀lú lánàá àwọn sálàbù ní àwọn sálàbù yẹn náà dá wà lára ẹ̀. subhanallah ibi tí wàá lò ti ṣẹlẹ̀ nù. sunna wo tó fi tẹ̀ láwọn ẹni ìṣíwájú látàyè àwọn ẹni ìṣíwájú náà lábàkiri wọ́n tẹ́ bá mú àwọn